ọ̀rẹ́ wàrísì kí nìkan tó gbá ọ nípa ẹ̀. ọ̀rọ̀ wo ló tún béèrè lọ́wọ́ mi yìí náà sórí ọ̀rọ̀ wàrísì ó wà complicated. why. kò yé mi mọ́ because mo ti rí i pé ó dà pé ó ń hide àwọn kankan fún mi àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ yìí kò yé mi mọ́ mo ṣàlàyé fẹ̀ náà níjọ́ tí màtí ẹjọ́ wà ń bẹ̀ tó kàn dúró fún mi kó n fẹ́ lọ yàgbẹ́ dè ní báyìí. látọjọ́ yẹn i'm telling you mi ti fi ojú mi kan dìde dìbí mo yẹn sọ̀rọ̀. ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò kí n ṣe wípé ẹ ní misunderstanding tó jẹ́ pé ó máa fẹ́ fà sẹ́yìn fún ẹ torí wàhálì sẹ́mi mọ́ mo mọ̀ yín pé ẹjọ́ close go before kí tó wà rẹ̀ ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ara yín so kí wàá ló ṣẹlẹ̀ tó jẹ́ pé màmá fà sẹ́yìn fúnra yín. ó mọ̀ pé èèyàn ní nígi lẹ́kùnlé kó má mèso ẹ̀ ó mọ̀ mí ní tó bá ti lè jọ gẹ̀dẹ̀ ní í jẹ ó mọ̀ pé mo wà transparent Why is mọ̀ pé i'm very good to him mi even kò tiẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ òun ni mò ń support ní gbogbo ọ̀rọ̀ yíṣu yẹn bó kàn ṣe pé tó bá ti fẹ́ rìnrìn nísìn kò involve mi mọ́ a kàn lọ má kàn mọ́ wá kiri ó ń surprise mi ìjọ tó lọ last ó kàn sọ fún mi pé òun kàn fẹ́ lọ toilet ìjọ tí mo rí láti mi. kí wọn la fẹ́ ṣe báyìí. I don't know. talk of the devil. Ẹ ní bí pé ọ̀rọ̀ yìí la ṣe ń sọ nísinsìnyí. Ìyàwó mi. Aborí akọni. Ah, to bá porí ẹ̀ náà ni máa fi dà lálẹ́ gàràgà. But is yìí báwo ló ṣe rìn? Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Ṣé o máa bínú sí mi? koko ẹ̀ náà ni pé ká máa dúpẹ́ pé nǹkan kan ò ṣọ̀rẹ́ ẹ̀ sórí bí ọlọ́run bá ṣe to ìrìn ẹ̀dá láyé èèyàn máa rìn you understand and uh, yorùbá bọ̀ wọ́n ní tí ò bá tí ì tó àsìkò láti ṣù fọ̀rọ̀ òkè ńlá tó bá tó àsìkò láti sọ everything fún ẹ trust me i feel there pẹ̀lú everything details ẹ. every day kásà máa dúpẹ́ tá a bá ti ra kásà máa dúpẹ́ láti àtàrí àná kásà máa dúpẹ́ ni okay ká máa fọ̀ pamọ́ fúnra lókù báyìí. sọ̀kẹ́ tó ń bẹ́bẹ̀ fún mi let me know your mind kí ló ṣẹlẹ̀. ẹni sùúrù ẹni sùúrù kò tí tó kẹ́ máa pariwo ẹ má gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ ní gbàgbọ́ tí ẹ sọ pé àsìkò tí tó kí fúrọ̀lá kí ìgbẹ́ wá jáde ń bẹ ẹ jẹ́ kásìkò tó ń sìn yìí ẹ jẹ́ kí ìgbẹ́ ráyè jáde ẹ sọ ọkọ tó bá wà ń bẹ fún wa ń sìn sí eh. kálí bá mọ tá a máa ṣe sí àbí báwo ni bébí. come on <laughs> ẹ wo ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ọ̀rẹ́ mi báwo ni ṣé àwọn strange numbers kankan máa pe line mi. èmi pa fóònù ẹni má ṣe eh? tan fóònù yẹn tó sọ bí tó ń lọ fún mi níbo ni kí n máa sọ pé ó lọ. <laughs> you are my personal friend now ó yẹ kó lè máa pick àwọn calls mi now. ṣe wẹ́ẹ̀ <laughs> um let's leave that aside. Eh, mo wá rí ẹ fóònù kan tó wà very important. iṣẹ́ àjẹmọ́ mú fòfin náà. kọ́mọ fi fóònù lẹ́nu jẹ́ ká tẹ̀ náà. ẹ fẹ́ fi mílíọ̀nù lórí. bẹ́ẹ̀ni mi yẹn ti wà ká bọ̀ bọ̀ kọ́mọ. ẹ ló bá lò bóyá kí ló ṣẹlẹ̀ níbo ló wà bóyá bóyá bóyá máa fọ̀ ní bàbá àti pàṣẹ fún wa sẹ́ẹ̀ wọ́n ní tábà ti mú wàhálì tó ti kú ẹ wà bàálò ọwọ́ wèrè èwo ni yẹ èwo ni sí kan ní surprise kí ni wèrè bàbá bá mi wàhálì sì kẹ̀ táwa bá mú wàhálì tó máa kú ni tí scorpion bá ń pè ẹ bá wà lọ́wọ́ èmi tí bá mú wàhálì lásán mo máa pa wàhálì kẹ̀ ọmọlúwo àyèmí abọ́ ìyá wèrè kí ló ṣẹlẹ̀ ìgbà náà à ń kọ́ ẹ̀mí scorpion ẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀sìn lè kó adìyẹ ń gbèdì sá sọ fún mi ṣé irú ẹ̀ náà ń sọ ni. bẹ́ẹ̀ ni gbàgbé o débi tí kọ́pẹ́ wa mú ẹ máa pa ẹ ni mo ti yẹ. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ká tú ọwọ́ ẹ̀ fún mi. mo fẹ́ gbọ́ ọṣẹ ọwọ́ mi àárẹ̀ mọ̀. ṣé òjò báyìí lọ ó dá bá mu. kí ló ṣẹlẹ̀ ìyẹn ni àbí báwo rí èmi náà ń bọ̀ ó yá ó yá ẹ̀ ó tún dà yáà. scorpion. ogún ọdún tájà ìdí ń sáré. ní wa ń kọ́. scorpion ó ti jẹ odidi màálù ó ti dópin ẹran jíjẹ. kí ló wá fẹ́ ṣẹlẹ̀. Ah! Ah! báwo ni Kẹ́mi báwo ni nǹkan níbo ló wà ó travel travel kẹ kí ló dé kí ló oh baby why now I have told you I will stop this what's the problem why why travel ó dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ fuck. ká sọ̀rọ̀ ká gbà òun ló tọ́ sọ́mọ gidi ah! àwọn orí mi sì ké léwe tó ń lọ yìí owó onírúurú aláta ni o mọ ọmọ ẹni tó ń ṣe o àdéhùn skul tán ah! ntàlá dà pọ́ńsìn lọ sọ wá di àwa ń lò bí ẹni tí ò ní tán mọ́ ọmọdé wa wá búrò kú ó bojú wẹ̀yìn àṣé òjọ́ kọ́ pa ni wàyí sì wá dẹrù jẹjẹ nínú ọgbà ni wọn lé ọmọdé nílé àgbà. touch me. You Don't me. Hello. What do you see? Huh? àgùnfò bọ́ ẹ ṣe gbà ọ́ ẹni a máa pè wá. Ah. Bàlú. Ah, Bàlú. Paris. Paris. Inú mi dùn fún ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu sá ojú. o ní pé ọmọdé búroko ò gbójú wẹ̀yìn ó ti gbàgbé pé òjò kọ́ ló ń lórí pani. ẹ ẹ ṣàpẹlẹ rẹ sí i. balo ìgbà tí eṣinṣin ti yín ń jẹ ilégbò ayé ò gbọ́. Balógun. mi ìyẹ̀wò tí mo wò ìbá wọn wá mo ké fún pọ́ìsì àti scorpion. elégbò tèmi Waris wa ti ṣe tán tó fẹ́ jẹ sísin yín pa mm. ẹ wá ń pariwo. Waris mo yẹ kó jẹ́sìn láti ọ̀rọ̀ Jésù tó sọ lórí igi àgbélébù pé nígbà tó rí ṣòro ní bàbá dáríjì wọn ò mọ̀ tán sí. ìfẹ́ tí a ṣe ní ìbáyìí lọ́yà ni tọ́jọ́ tó bá dúró sẹ́nu. ó ti jẹ̀bi kú. Balo, it is too late for your pleading. Poison. You know, these mm. days I've been thinking seriously. Thinking? Yeah. What is it that is bothering you? A lot, a lot. But seriously, there is this particular one. She lóòótọ́ ló dẹ̀ nífẹ̀ẹ́ mi <laughs> Is that a question or what? Maybe I'm not kidding, I'm serious. Okay, You me. kí ni nǹkan tó fà á gan-an tó fi béèrè request my àti kí ló rí. ṣé o mọ̀ pé àwọn Yorùbá máa ń pòwe kan wípé ẹyẹlé tó bá bó nílé jẹ tó bó nílé mu tó bá di ọjọ́ kan ìṣòro ẹyẹlé máa ń yẹra ni kọ́rọ̀ mi má lọ dàbí ọ̀rọ̀ ẹyẹlé o lọ́dún ẹ̀. Ah, ìfẹ́ mi bàtí wọn náà máa sọ̀rọ̀ ń sìn ó ní ẹyẹlé èmi ò kí ń ṣe ẹyẹlé ènìyàn ẹlẹ́ran ni mí èmi ò lè dá ẹ̀ ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ àṣetán ni ìfẹ́ òdodo ni pẹ̀lú I will forever cherish the love I have for you. <laughs> okay. See gbogbo nǹkan tó ń sọ yìí ṣé mo pé òun promise mi ni ṣá. Ah, <laughs> yes it's a promise ìfẹ́ mi wà tún gbọ́ ní agbára ọlọ́run a ò ní ní ìṣòro débi pé a máa sá fún ara wa. Hmm, a ní ní ìṣòro come to think of it let's assume pé a tiẹ̀ wá ní problem a wá ní mi ìfẹ́ mo rú problem akùntì ẹ̀ wá a little problem kí ló máa ṣẹlẹ̀. no problem is not our portion. amen. come on tó bá tiẹ̀ wá padà rí bẹ́ẹ̀ babe i promise you èmi Waris tó bá ṣe ń wo wájú ẹ èmi ni wàá máa rí tó bá ń wo ẹ̀yìn ẹ tó wo ọ̀tún tó wo sí ẹ èmi ni wàá máa rí dìgbì ni mo wà fún ẹ. <laughs> ah ìfẹ́ mi o ò mọyì ara ẹni hmm, o ò mọrú ìfẹ́ tí mo ní sí ẹ. mo fẹ́ believe pé gbogbo nǹkan tó sọ fún mi yìí wàá keep to your promise. Hmm, ẹni bí ọkàn mi ìfẹ́ tí mo ní sí ẹ bí òdòdó ọ̀ọ́kàn yẹn lórí ìwọ náà wò ó. Janet! Janet! Janet Janet Janet. ọ̀dẹ burúkú. ìwọ bára ayé ṣe mọ́ àárọ̀ ọ̀run ló ń bá ṣe ó dáa náà tẹ́lẹ̀ ayé tó gúwà yìí náà tẹ́lẹ̀ náà kò wúlò fún ẹ kọfẹ kan lọ bá Janet tó ń pariwo kọ máa lọ bá a ṣe lọ́rùn kẹjọ máa ṣe ọ̀run. èmi poison èmi poison ìwọ tí ò kọ ẹnìkan láì pa mo ti sọ ẹni tó bá dán wò tó fi mí potí ọtọkula èèyàn tó wá wò sùnsùn tó fi mí sebẹ̀ ọ máa fi yẹ̀pẹ̀ bóra mo tún tají màá tún ẹ pa wàá wá kú wàá tọ́kú wò wàá lákú wàá bákú lálejò. irọ́ ló pa ìgbà ni wọ́n ń pa wọn kì í pàwọ́ ó yé mi ẹ̀yin ti gbàgbé ni ìgbàgbé tó ṣe ajá tí òrán ti dá abẹ́ rẹ̀ ìgbàgbé tó ṣe pẹ́pẹ́yẹ. pẹ́pẹ́yẹ òrán ti la ẹsẹ̀ rẹ̀ lóde lódùmarè ìgbàgbé ló ṣẹ̀sìn ẹ̀sìn òníwò oníkọ̀kan oníkọ̀kan ẹ̀yin méjèèjì kẹ́ẹ̀dì ọgọ́rùn-ún ẹ fi yẹ̀kẹ̀ lóra bí aṣọ. ó yé mi sí wàhálà ọmọ ara àwọn òṣèré ṣá ìwọ náà ń padà náà fẹ́ padà bẹ́ẹ̀ni àbí wọn. Eh, eh, Waris ó yá ẹgbẹ́ mi lórin àjò. Ah! poison àgbọ̀nrín ẹ̀ tó sin tó ní kù ń yẹ ìrọ́ ló fà ó sún ọjọ́ ọkú ẹ̀ síwájú. Ah. sórí ọ̀rọ̀ waris kò yé mi mọ́ ọ̀rẹ́ mi ni ó ti fọ̀rọ̀ lọ mí mo dẹ̀ jẹ́ kó yé pé ikú jẹ́ nẹ́tò ọ̀nà tó lè gbé gbà tó máa fi gbẹ̀san mo ti ṣàlàyé everything fún mo ní tí o bá lè tí o bá lè sọ fún school management ká lọ sọ fún àwọn ọlọ́pàá because mo rí i pé agbára ẹ lè má ka àwọn ẹni but gbogbo tó ń bẹ lókàn yẹ tó ń bẹ lẹ́mìí ẹ wọn ni bó ṣe máa pa àwọn pípù yìí. best option náà nìkan tó fẹ́ ṣe yìí yes of course true love wà láàrin wọn ṣé wàá kàn respect, kọ́mọ yẹn kú for nothing. bọ́n tẹ̀mí ń wò ni pé ṣé agbára ẹ lè ka láti pa àwọn pípù yẹn ni mo sọ pé kó fi. jẹ́ kí n bí ẹni bèrè kan tó bá jẹ́ ìwọ ni ṣo lè ṣerú ẹ̀ fún mi. mo lè ṣe ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ even èmi á ṣe ju tiẹ̀ lọ mo lè para lé wọn máa pọ̀ bàálù wọn máa pa gbogbo ah you know i love you. mi lè fẹ́ mi lè fẹ́ bá anybody ṣeré. ọlọ́run ọba ò ní jẹ́ káwa rí irú ẹ̀ o. àmín àmín. Hmm. ẹ jẹ́. waris jendor ó dá mi lójú bọ́rọ̀ bá kankè tó kanlẹ̀ ó níbi tá à ń darí ẹ̀ sí ó dá mi lójú pé èmi poison ọmọ rẹ yẹn ní ìbejì. Baby, I am sorry. sí ibẹ̀ jọ dáríjì mi kì í ṣẹjọ́ mi náà mi ò mọ̀ mọ́ má bẹ̀ mí má bẹ̀ mí má bẹ̀ mí sorry for what ẹ nǹkan tí mò ń ké fún yín láti jọ ìsísí sí òbí kan tó fẹ́ gbọ́ mi. ìgbà yẹn báyìí tó bá mú fóònù báyìí ẹ lé ẹ kiri ẹ ló mọ ń bọ ẹ ló mọ ń bọ ok ibo ló wá yọrí sínsìn ibo ló yọrí sínsìn. má bínú màmá bẹ́ẹ̀ náà ni wọ́n ní tí ẹlẹ́bi bá ti mẹ̀bi ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. lẹ́lẹ́kẹ̀ ló ní òní pẹ́ lórí ìkúnlẹ̀ bó ṣe bẹ mídìí last time náà nìyẹn ètò tiẹ̀ wàá fọ́ níjù sí mi ó wá sọ̀rọ̀ ẹ̀ di chameleon. bó ṣe ń yí báyìí lóun yí sọ̀rọ̀ yí sẹ́wọ̀n ṣé bí ìwọ ni kò tẹ̀lé wàá fèsì wàhálẹ̀ kí ló tó yẹ kó bẹ́ẹ̀ mi. sorry baby we understand. you understand. mo yí padà bá wo èmi kọ. ìwọ kọ́ ni kí n ṣe mí ní diamond o bẹ̀rẹ̀ sí ní bó ṣe àpẹ́ lórí àpò tẹ̀ fẹ́ dorí mi rúndọ́ yẹn gọ́sẹ̀. Ah, yí padà. Baby, please, it's not me. Èmi kọ́. Seriously. Jandor, mo sọ fún ẹ̀yin méjèèjì. Mo lè mi ni màá rẹ́yìn yín. Gbogbo tí n bá wí lónìí, di àṣẹ. Ẹ̀yin ayé ni mo mú dání. Alábàá ló làṣẹ. Gbogbo tí n bá wí lónìí ó dàṣẹ. Jandor, gbogbo ibi tó bá wà. Ẹ̀yin ayé tí mo mú dání yìí tó bá ti bẹ̀ ẹ́ la ikú ló bẹ̀ ẹ́ la yẹn o àrùn rẹ̀ bẹ̀ ẹ́ la òun òfò àdánù ló bẹ̀ ẹ́. jẹ̀ǹdọ́ gbà tiẹ̀. mi ní kí ló ṣẹlẹ̀ òkè ó mo ti dáríjì ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ jẹ̀ǹdọ́ kí ló ṣẹlẹ̀ ẹ gbà kí ló ṣẹlẹ̀ okay mo ti okay mo ti dáríjì ẹ mo ti dáríjì ẹ mo ti dáríjì ẹ jẹ̀ǹdọ́ jẹ̀ǹdọ́ jẹ̀ǹdọ́ mo ti dáríjì ẹ. waris mo sọ fún ẹ pé mo jù ẹ lọ mo sọ fún ẹ pé mo jù ọ lọ. ọ̀fárígà ọ̀gbọ́ níwọ̀n á fi hàn ẹ́ pé ọmọ ayé ni mí níwọ̀n á fi ayé hàn ẹ́ ṣé bọ́lọ̀ dáyé mọ̀ ni ẹ̀yin ayé rẹ o ẹ yẹ àwọn ìyá mi àgbà. gbogbo bíi tíbi tó o bá wà kó lọ bá ọ wà rí i. káì káì káì ikú mi èso ni ikú mi dọ̀la tó bá dọ̀la tún kọ̀la tó bá dọ̀la àtúkọ̀la tó bá dọ̀la àtúkọ̀la èmi ò lè kú torí pé kí ni mo ti gba gbogbo lọ́wọ́ ikú mo ti fún kúkú ikú lẹ́yìn pẹ́pẹ́ yẹn jẹ ikú ti mọ lé mi ikú ò lè pa mí. ọyìn eh. ìwọ. waris jẹ́ kí kinní kan yí o. ọmọ ọgbà ni mí mo ì ti sádọgbà dandan ọgbà á sì bọ̀rọ̀ gbà mí jẹ́ kí n fi kinní kan yí o òní ni kò ní dọ̀la lẹ́yìn tó yin dánwò ìmọ̀ àfi hàn pé mo jù ọ lọ. poison. ò ní lọ ráyé mọ. ah ó ti gbàgbé ni. bẹ́ẹ̀ kí ni. wọ́n ní kò mọ̀ ṣe é. poison ni wàá ṣe é. Eh, kò sí ní tí ọ̀pọ̀lọ́ tó ṣe é jọ́ kínní àná ò ní rù. poison wọ́n ní kò mọ̀ ṣe é. ó ní wàá ṣe é. poison ìjàpá tó ṣe é lánàá o mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe rí. Hmm, kí ló rí jẹ́ kó yé mi. ẹni tó bá wá ní ta kí làá ṣe. Hmm òun là á ṣe hàn hmm. poison. wo wo bí wọn wulẹ̀ ran gbẹ̀gbẹ̀ àlọ́ níṣẹ́ kò ní dọ̀la gbá tiẹ̀. Ah, ah, ah, ẹ̀yin òun gbọ́dọ̀ bọ́lẹ̀ síwájú rẹ o ìjọ tó bá ìbọ́lẹ̀ síwájú rẹ ìjọ ah. ìwọ náà jáde láyé. Ah. Ah.